àbí obìnrin ọ̀gbà kí wọ́n nà bẹ́ẹ̀ ntí ó ntí ó fàyà lára rẹ̀ yóò jù tán lọ. àmọ́ tá a bá ti yọwọ́ àwọn eré egéle yẹn ìjà egéle iṣẹ́ egéle tá a yọ ọ́ lẹ̀ kò sí ní tó ní kí ẹni tí ò tí ì rọ́kùnrin rí kí wọ́n má bà á sílì yẹn ní abẹ́ rẹ̀ ìwọ tó sì jẹ́ ọkùnrin gan ká sọ pé ò tí ì rí obìnrin rí láyé tiẹ̀ náà ìwọ gan mọ̀ pé ọmọ tó o fẹ́ yìí o ẹnìkan kò tí ì débẹ̀ rí torí pé kò sí ọgbọ́n tó fẹ́ ta sí o lè rọ́nà lọ ní ọjọ́ àkọ́kọ́ tẹ́ bá kọ́kọ́ wọlé tìra yín kò sẹ́ni tó ṣe rí tó rọ́nà lọ àfẹ́rẹ́ pé wọ́n gan o ti ya o ti ya tara rẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọkàn wa fẹ́ di gbogbo ẹ̀ bí sórí ọmọ ọlọ́mọ ni ìwọ náà nǹkan kan náà jọ nìyí lókù àmọ́ tó o bá jẹ́ novice tó náà jẹ́ novice ẹsẹ̀ lọ gba tírénì ni nígbà tí mi fẹ́ yàwó àkọ́kọ́ mo ṣe lọ gba tírénì ni. mo ṣẹ̀ lọ gba tírénì ọ̀kan nù àwọn sítúdẹ̀ǹtì mi tó ti níyàwó ńlé òun ló dá mi lẹ́kọ̀ọ́ wọ́n máa dàrán lẹ́kọ̀ọ́ ẹ̀ ní wọn ìyẹn ti jú ẹ̀ ìyẹn kì í ti jú ẹ̀ wọ́n bẹnu tíra báyìí ló ṣe ṣe o báyìí ló ṣe ṣe o báyìí ló ṣe ṣe o ni òfin ní di ọsibítù o tòrẹ́lómi ìyá máa yíwọ́ sí ọ̀dọ̀ ọsibítù o yóò lọ síbítù eré ìfẹ́ ni wọ́n pè yóò sì di eré ìpalára ìgbà tó o bá ti tẹ̀lé ojúpọ̀nà tó yẹ kó o tẹ̀lé so ẹni tí ò rọ́kùnrin rí obìnrin tí ò rọ́kùnrin rí ọkùnrin náà tí ò róbìnrin rí kò sí ni irú ọkùnrin bẹ́ẹ̀ yọ padà lọ bá àwọn tó ti wà ní sísítẹ́ẹ̀mù bá a ṣe máa ń mọ̀ pé lágbájá yìí kò rìnrìn kùnrin ọwọ́ ọ̀bàdí ọ̀kan rí bá a ṣe máa ń mọ̀ nù so alihamdulilayi so kò rújú o láti dá bíkírù mà kò rújú rárá torí pé ète ète ò dá sí ọgbọ́n ò dá sí bíkírù remains bíkírù and once your bìkárà ìjẹ́ ọlọ́mọge rẹ tó bá ti kúrò dìímú dáadáa o tó bá ti kúrò kò sóògùn ẹ̀ yorùbá ò lóògùn ẹ̀ òyìnbó ò lóògùn ẹ̀ tó o lè fi dá padà torí náà gbogbo ẹ̀yin tẹ́jọ́ lọ́mọge má rìnrìn kúrin o mọ́rìnrìn ẹ̀kúnrin o bọ́yọ̀ gbòwè rí wọ́n ní ẹ̀ẹ̀kan ní iyì afifìlàpẹ̀rin ẹ̀ẹ̀kan ní iyì afifìlàpẹ̀rin so oríyì tí ń bẹ ní ara rẹ ọjọ́ lọ́mọge ẹ̀ẹ̀kan péré ní ìyẹn ń ní lẹ́ẹ̀mejì ẹ̀ẹ̀kan ní tó bá ti wá sọ̀rọ̀ ẹ di òjò ti mú ọgùn táyé ti mú ọgùn àyìnà ti mú ọgùn tó bá kàn ń pèrè lọ́lọ́mọge ọlọ́mọge fèèkì ni ọ́ ó ti di fèèkì ó ti di fèèkì. ọjọ́ tó bá wọlé ọkọ àṣírí rí ó tù ú àní láti dá ọlọ́mọge mọ̀ lọ́gán tó bá wọlé ọkọ kò ṣòro ó dá mọ̀ kò rújú rújúrújú kan ò ní sí yọ hàn sí ọkọ pé a ọmọ yìí o bíkírù ni tàbí yìí o kì í ṣe bíkírù. yóò hàn inna al-halala bayyin wa inna al-harama bayyin àlàálì hàn àràmù sí ha yóò hàn pé o ti je àràmù ṣáájú àlàálì yóò so bí yẹn ẹni sọ pé òun rí ọmọ kan fẹfẹ ọmọ yìí àwọn òbí tó àwọn jọ wà ní lókálítì kan náà ni àwọn jọ mọ ara àwọn báwọn òbí yẹn ṣe mọ ẹbí tòun lòun náà ti mọ àwọn ẹbí wọn àmọ́ aláṣẹ rẹ̀ kò mọ̀ rárá pé òun ti develop interest òun ti gbèrò ìfẹ́ sí ọmọbìnrin rẹ̀ aláṣẹ rẹ̀ ò mọ̀ ṣùgbọ́n àwọn jọ ń ṣe nọ́mà nọ́mà gẹ́gẹ́ bí àwọn ṣe jẹ́ bí aládùúgbò. nígbà tó ń wá gbèrò láti fẹ́ ọmọ yìí pé kò ń fi ṣèyàwó òun wá lọ bá aláṣẹ rẹ̀ lẹ́ni táwọn ti jọ mọ́ra for long time. wọ́n wá ní bàbá alágbájá ọmọ yín ti ń jẹ́ báyìí mo fẹ́ fẹ́ bàbá àwọn wa ní mo yọ̀ǹda ẹ̀ fún ọ kó o fẹ́ ẹ mo yọ̀ǹda ẹ̀ fún ọ òun náà ni mo fara mọ́ mo tẹ́wọ́ gbà á aláṣẹ ọmọbìnrin yẹn wá sọ gbólóhùn kan pé. ní ìsìn àwọn nǹkan tó wà lọ mú wá rèé o ó wá kọ àwọn nǹkan náà méní méjì mẹ́ta mẹ́rin márùn ọkọ̀ arákùnrin wa ń béèrè béèrè pé ẹ dákun ṣé ti so àbí ò tí ì so pẹ̀lú àwòrán yẹn tàbí ká sọ pé ṣé ó dìgbà tó ń bá tó ó dìgbà tí òun bá tó kó àwọn nǹkan tí bàbá yìí kọ́ ọ lẹ̀ kóun máa mú wá lọ lòun tó lè sún mọ́ ọmọbìnrin náà ìbéèrè rẹ̀ nìyẹn tó jẹ́ ìbéèrè ẹni yẹn ìbéèrè kejì èsì rèé o ṣe rí i ẹ má jọkọrọ alọ́kọ aláya ẹ má jẹ́ kó mú rújúrújú lọ́wọ́ torí pé ìbànújẹ ọjọ́ láíláí ni o ìbànújẹ́ ọjọ́ láíláí ni o ẹ má jẹ́ kó mú rújúrújú lọ́wọ́ ẹ rìn bẹ́ẹ̀ sì ń ṣe ní kẹrin nǹkan kan ti rújú nínú ìṣẹ̀lẹ̀ yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìyẹn ṣe sọ. So. ó ní day one táwọn lọ bá bàbá ọmọ yẹn ló sọ pé òun yọ̀ǹda rẹ̀ how come ṣé wọ́n ti ń múra lẹ̀ pé ọmọ àwọn ń lọlé ọkọ ni ṣé wọ́n ti ń múra lẹ̀ pé ọmọ àwọn ò ń lọlé ọkọ ni. nínú nǹkan tí kì í sábà rọrùn pé kó ṣẹlẹ̀ àfi tó bá gá sí pé irú obìnrin bẹ́ẹ̀ bóyá ó jáde lébọ̀ tó ti wá pẹ́ ńlẹ̀ lọ́gán tó bá ṣèṣì rí ẹnìkan mú lọ ọ̀dọ̀ bàbá rẹ̀ àmọ́ rọrùn bẹ́ẹ̀ kọ́ gá sí pé lọ́jọ́ yẹn gangan ni bàbá ó sì kí ni o ni ó ní mo yọ̀ǹda ẹ̀ fún ọ máa mú lọ èmi ti rírú ẹ̀ rí tí ọ̀rẹ́ mi kan ó ti di olóògbé lónìí kí alábàánífọ̀rún kẹ́ ó fẹ́ fi obìnrin kan obìnrin yẹn wá obìnrin yẹn jẹ́ adélébọ̀ obìnrin yẹn ti wà nílẹ̀ ti pẹ́ ó ti wà nílẹ̀ ti pẹ́ tó ti ń gbẹ̀ǹgbẹ́ kó ti wà nílé ọkọ aláwòsá kádàrá pé. kí ọ̀rẹ́ mi kó mọ arábìnrin yẹn nípasẹ̀ nìkan ọjọ́ tí wọ́n lọ sí ọ̀dọ̀ bàbá pé àwọn fẹ́ lọ fara hàn pé bàbá ọmọ yín báyìí ti ń gbé níbi báyìí òun fẹ́ fẹ́ o ọjọ́ tí wọ́n wá fẹ́ lọ yìí wọ́n ní kọ́ ọmọbìnrin yìí náà kó pàdé àwọn lọ́dọ̀ bàbá rẹ̀ torí pé ọmọbìnrin yẹn ó rẹ́ǹtì ilé ni bàbá náà wà lọ́tọ̀ torí pé adélébọ̀ ni arábìnrin yẹn ǹjẹ́ mọ̀ pé kàyéfì ni pé wọ́n bá bàbá lórí bẹ́ẹ̀dì bàbá dìde jókòó wọ́n tẹ̀ lọ fẹ́ ṣe àwọn díẹ̀ ǹjọ́ náà pé bóyá bí òtútù bí ibà kankan làáfà bá ní òun tẹ̀ ń wò yìí o òun rí ọmọ yín ni o òun sì fẹ́ fẹ́ o àbá ní èwo nù àmọ́ òun ó ní ìyá alágbájá à òun náà wálẹ̀ òun náà kí mi lẹ́ẹ̀kan ṣé n tó òun náà wá sínú ìyá alágbájá wá ń bí o àwọn tó ń wá yìí nítorí ẹ wọ́n fi wá sọ ọmọ wọn ló mọ̀ wọn ṣé ẹ ti jọ lọ́rọ̀ pé fẹ́ yín ó ní bẹ́ẹ̀ ni ó sì wọ̀ láti fẹ́ ó ní bẹ́ẹ̀ ni bàbá ní mo yọ̀ǹda rẹ lónìí fún àfáà yìí wọn mọ bí àfáà ti wá ojú ti pọ́n wọn ojú ó ti pọ́n wọn irú rẹ̀ a máa yíwọ́ irú rẹ̀ a máa ṣe kíni a máa yíwọ́ kò sì bá súnà mu torí pé tí súnà wí ni pé ìdájá àkúm mátàrí dáúnà dínàhù wàhólíkọ̀hù fàzàwìjúhù nígbà tí ẹni tí wà rẹ̀ bá tẹ̀yìn lọ́rùn tí ẹ̀sìn ẹ̀ tẹ̀yìn lọ́rùn bá wá bá yín pé ká ẹ fún un ní ọmọ ẹ fún un lọ́mọ kò fi ṣàyà. ṣé láàrin ìṣẹ́jú kan láàrin wákàtí kan bàbá yìí mọ ìwà àfáà ó ti yá àmọ́ ẹ̀sìn rẹ̀ níbi tọ́rọ̀ ti dojúrú téyì lórí ọ̀rọ̀ ẹ̀sìn nílùú wa kò pọ́síbù náà kò pọ́síbù ká rí ọmọ lóòjọ́ kódà kó jẹ́ adélébọ̀sẹ́ ẹ má jẹ́ kí pọ́njú ó mú wa kó má jẹ́ sí pé bọ́mọ yìí ṣe wọlé náà ni ó ti ó sáré wọlé yóò sáré padà bọ́ta ni. kúlùkọ̀hù kúlùkùhù wàdíìnùhù ìwà iwa ọkùnrin yẹn àti ẹ̀sìn rẹ̀ a gbọ́dọ̀ ṣèwádìí nípa ẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin náà ṣe gbọ́dọ̀ ṣèwádìí nípa ìwà obìnrin yẹn àti ẹ̀sìn rẹ̀ ara nǹkan tí ń fún wa ní problem lásìkò tá a wà yìí nìyẹn a ríra wa lórí eré a sì bẹ mọ́ra wa lórí eré lábàpadà fẹ̀yìn janlẹ̀. lódodo ni pé kì í ṣe pé a sọ pé à ń fẹ́ra wa a máa sí ọdún ká máa sí ọdún no kò tú láti ọdún ọ wádìí nípa ẹ̀ ohun tó ti ń ṣe é bọ̀ ló fẹ́ mà kì í ṣe tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa ṣe ní ìsìn ọ gbọ́dọ̀ gbìyànjú kó ṣèwádìí ẹni yìí irú yẹn ni tó bá gádé lébọ̀ kí ló ṣẹlẹ̀ sí níbi tó ti ń bọ̀ ok ẹ jẹ́ ká wá padà sórí ti kéèsì tàfà bàbá yìí ló ń yọ̀ǹda. ó sọ gbọ́dọ̀ pé mo yọ̀ǹda lẹ́yìn náà ló wá sọ pé àwọn nǹkan tí mo kọ yìí àwọn nǹkan tí wàá lọ mú wá nìyẹn tọ́rọ̀ bá ti rí báyẹn ṣé ìwọ tó lọ fẹ́yàwó ìwọ náà lọ ń lọ pé ẹ má fún ọ ọmọ mu bọ̀ nílé ńgbò sọ pé òun ti fún ọ yẹn máa mú lọ táwa wò bóyá yóò sọ pé a ah, àfa no mi ò sọ fún ọ pé mo ti fún ọ báyẹn ohun tí mò ń sọ ni pé mo ní mo ti yọ̀ǹda pé o lè fẹ́ ni ah, ṣé wọ́tọ̀ wá lónìí láì sọ ọmọ ẹran béèyàn bá fẹ́ gba ọmọ ẹran gan sìn kì í sọjọ́ tíyàn bá rí ọmọ ẹran. nílé olówó rẹ kì í sọjọ́ tó rí gan náà ni wọ́n fún lọ́mọ ẹran yẹn wọ́n máa sọ ọ́ lẹ̀ ni pé ọmọ ẹran yín yìí ẹ tó bá ti tó bí oṣù bíi méjì sí mẹ́ta màá nídìí ẹ̀ bóyá màá rà bóyá mi sì ní lẹ́tẹ̀ lónìí so àárín yẹn ò clear kò clear ó dẹ̀ gbọ́dọ̀ clear ó gbọ́dọ̀ clear intact wa mọ̀ ni pé òkè o bàbá sọ pé òun ti yọ̀ǹda alihamdulilayi ọ̀ya sísá ẹ lọ gbé ẹrù yín mọ́ríwá ń bẹ̀ ń ta àbí mikira bó sì jọ́kadà náà ni kò sí èyí tí yìnyín ò lè fi gbéyàwó wálé ń bẹ̀ sọ gbọ́ kò sí èsì yìí ò lè fi gbéyàwó wálé ńbẹ̀ pọ̀sìn tá a fẹ́ tẹ̀sì gangan ni pé bàbá yìí lóun ti yọ̀ǹda ọmọ yìí. acquaintance benefit acquaintance advantage ni arákùnrin yẹn lò nípa pé wọ́n ti jọ mọ́ra wọn already okay so nínú nǹkan tá a sì nínú nǹkan tẹ́sí sọ pé ká mọ̀ ìwà àtẹ̀sìn wọn wulẹ̀ ti mọ̀ láàrin ara wọn so bàbá yẹn ti mọ irú wà tí ń bẹ lọ́wọ́ àbọ̀ ó ti mọ irú ẹ̀sìn tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ó ṣe wẹ́kú tí òun náà fara mọ́ a máa jẹ́ kí ìfọmọlọ́kọ a máa jẹ́ ó yá a ti mọ̀ wá ara wa bí ìgbà tí ọ̀rẹ́ méjì tí wọ́n fẹ́ tí ọ̀kan bá fẹ́ fẹ́ ọmọ ìke ọmọ ọ̀rẹ́ rẹ̀ tẹ̀mọ̀ wọ́n ti jọ mẹ̀sìn ara wọn wọ́n ti jọ mọ ìwà ara wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan tẹ̀sìn ní kásẹ̀sẹ̀ mọ̀ àwọn ti mọ̀ tẹ́lẹ̀ nígbà tí ò sí ìrònú pé yóò fi ọmọ ọ̀rẹ́ rẹ̀ ìyẹn lè jẹ́ kó yá àmọ́ tó ti bẹ́ẹ̀ náà bí bàbá yẹn ṣe construct ọ̀rọ̀ ẹ̀ yẹn wípé mo ti yọ̀ǹda ọmọ mi o àmọ́ lọ mú nǹkan báyìí wá ó wá béèrè pé bàbá alákọ̀ọ́kọ́ náà gbólóhùn tẹ́sọ́pẹ́ yọ̀ǹda yìí ìtumọ̀ rẹ̀ ni pé mo ti di ọkọ ọmọbìnrin látàsìkò yìí lọ ìyẹn tí máa wáyé láàrin ọkọ àtaya ó ti dẹ̀tọ́ pé kó máa wáyé láàrin wa nípa bẹ́ẹ̀ ń máa mú lọ lé mi tí bàbá bá pàun dà àga sí pé mo yọ̀ǹda tí bàbá kọ́kọ́ wí yẹn mo yọ̀ǹda pé ẹ máa fẹ́ra yín ni pé ẹ lè fẹ́ra yín mo fara mọ́ kẹ́ ẹ fẹ́ra yín ni kì í ṣe mo yọ̀ǹda pé ètẹ́sì sọ pé ká wí ní ọjọ́ tá fẹ́ fa ìyàwó lé wa lọ́wọ́. so nínáwó mú obìnrin yẹn pé ká lọ yá máa lọ láàjẹ láàbì mọ ntí bàbá yẹn ń sọ ní pàtó torí ẹ̀yin náà ò lọ nídìí lọ pé ẹ fẹ́ lọ múyàwó ẹ lọ nídìí lọ pé ẹ fẹ́ lọ yọjú sí ẹni tẹ́ ẹ fẹ́ di àná rẹ̀ ni. so a lè tí ì gbé sórí òṣùwọ̀n pé ó ti yọ̀ǹda ẹ̀ fún ọ báyẹn àyàfìgbà tó bá tó náwó mú ọmọbìnrin yẹn tó mú un lọ torí lọ páàkì ẹrù rẹ o ti gbọ́ nísìn bàbá yẹn sọ pé àwọn yọ̀ǹda rẹ fún mi yá máa lọ lé tí bàbá bá sọ pé lágbájá lọ páàkì ẹrù rẹ kò jù báyẹn lọ lọ́dọ̀ tòun fine mo yọ̀ǹda yẹn ti ó ti wà stamp wípé yíyọ̀ǹda pé eh, mo fi fún ọ kó o fi ṣaya nìyẹn ìyẹn ni ṣé wá rí abala pé àwọn nǹkan wọ̀nyí lọ mú wá ó pín sí méjì ó sí méjì ìkíní àwọn nǹkan tá a kọ yìí lọ mú wá ṣé sọ̀dá àkí ni ṣé sọ̀dá àkí ni torí pé kùránì sọ pé ká fún obìnrin tá a fẹ́ fẹ́ ní sọ̀dá àkí. ní ojú kejì ohun tí Yorùbá ń pè ní ìdána ìdána ẹ rí i pé Yorùbá máa ń sọ pé màá máa ní mo fẹ́ ní sulọ́kà ìyẹn ni pé mo kó su a sì roka lọ́jọ́ ìgbéyàwó. ṣé ẹ rí gbogbo iṣu tí yorùbá máa ń gbà ń iṣu àpò iyọ̀ kí tí lè máa ń gbà wọ́n máa gba su wọ́n máa gba àpò iyọ̀ wọ́n máa gbẹran bí abo ẹran gbogbo nǹkan tẹ́ ń pè ní ìdána kò sí nínú Islam ìdána kò sí nínú ẹ̀sìn Islam bóyá nínú ẹsẹ̀ odùfá ni Yorùbá ti pàdé ẹ̀ o ṣe mọ̀ pé Yorùbá àti odùfá ṣe mọ̀ pé ó dàbẹ̀ ni pé ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n. Hmm. àmọ́ nínú ìsìláàmù táwa wà yìí o kò sí lọ kóṣù wá nílé àná kẹ́yìn àná máa gbọ́ báyìí lọ kóṣù wá lọ gbé àpò yọ̀ wá lọ gbé abo ẹran wá ìdáná abẹ́ ń tó kó sí nìyẹn kò sí nínú Islam ohun tó wà nínú Islam òun ni owó orí sọdáàkì ẹni tá a sì jọ negotiate yẹn òun ni obìnrin ti ń lọ sílé ọkọ. nǹkan tóbìnrin yẹn bá lóun fẹ́ gbà yálà owó yálà aṣọ yálà bàtà yálà ẹ̀gbọ́ ọrùn ẹ̀gbọ́ ọwọ́ nǹkan etí yálà sáfìs kìdímà bóyá obìnrin yẹn bóyá ó ní oko bóyá ó lóko ó wá sọ fún ẹni tó fẹ́ fẹ́ pé ó fẹ́ fẹ́ mi òkè tó bá fẹ́ fẹ́ mi ó fún mi ní oko plọ́ọ̀tì mẹ́fà tàbí oko éékà kan ó sì bá mi gbin kòkó sórí éékà kan kòkó àti ẹ̀ẹ́. Uh, ọ̀gẹ̀dẹ̀ ọba mi gbìn síbẹ̀ ní tí mo fẹ́ gbà lọ́wọ́ rẹ nù tó bá gá sí pé nǹkan tí obìnrin ti ń lọ sílé ọkọ tó lòun fẹ́ gbà nìyẹn òun àtọkọ rẹ̀ wọ́n á jọ dúnàdúrà lórí ẹ̀ sọdá kìíní bẹ nínú Islam ìdáná ò sí nínú Islam ìdáná gbọ́ dáadáa báyìí fáin bára ni fáyín bàrà. màá padà fẹ́ lójú lọ́jọ́ míì kọ́kọ́ lọ dì mú báyìí so oríwọ tó gba iṣu kí n tó padà wá máa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ tètè lọ́ra sùn padà ní bẹ̀rẹ̀ tàbó jèé. ìwọ tí wọ́n pín yọ̀ fún ìwọ tí wọ́n pín irú fún ìwọ tí wọ́n pín ata fún lórí kọ́ máa ń lọ sílé ọkọ tẹ́ ẹ pè ní ìdáná owó bí owó òta tí àwọn aráabí máa ń gbà lọ́wọ́ onímọ́tò táwọn union máa ń gbà lọ́wọ́ onímọ́tò owó pa owó jàgídíjàgan bẹ́ẹ̀ ni ìdáná ṣe rí sí islamu lọ́wọ́ sí islam farama kí ẹ̀yin òbí tẹ́ ẹ bí ọmọ ẹ má gba ohun tẹ́sí sọ ni pé wàátù nìsa sọ̀dùkọ́tì yìí nà nẹ́hìlà àwọn obìnrin ìyàwó tó o fẹ́ fẹ́ òun ni kẹ́ ẹ fún ní sọ̀dáàkì sọ̀dáàkì Mahar lọ́lọ́ ń dakọ́ Qur'an faridọ̀ lọ́lọ́ ń dakọ́ Qur'an gbogbo ọkọ̀ ẹ̀nìyẹn nu Qur'an sodak mahar faridọ̀ kò sí ti ń ìdáná. so ẹ kọ́kọ́ gbá ẹni tí ń jẹ́ dáná yẹn ẹ kọ́kọ́ gbá ibi sọ́dọ̀ padà kó padà sọ́dọ̀ Oòduà àbí Ọ̀rúnmìlà ẹni tó bá rí ó nínú wọn kó padà sọ́dọ̀ wọn we are Muslims we are muslims kọ́kọ́ gbàdánà yẹn padà ntí ń jẹ́ dáná iṣu ẹ̀wà gàrí iyọ̀ abo ewúrẹ́ ẹ kọ́kọ́ gbàgbé ẹgbẹ́ kan bá ná kéèyàn padà sọ́dọ̀ Oòduà kọ́ padà sọ́dọ̀ Oòduà Oòduà Yorùbá you are a muslim udukulu fi sílímì káfà kó sínú ìsìlámù pátápátá. má lo òfin ọlọ́run lórí ìrun nìkan kó di ọ̀rọ̀ gbéyàwó kó mú ti òdu mọ́ kò lè work kò lè ni aláwo sọ pé kóbìnrin ó gbà lọ́wọ́ ọkọ ṣé wá rí náà ní ti kéèsì oníbèrè yìí bàbá lòun ti yọ̀ǹda ọmọ wa sọ wípé àwọn nǹkan tí mo kọ́ lẹ̀ wọ́n wà lọ́mú wá o àwọn nǹkan tí wọ́n kọ́ lẹ̀ yẹn táàfà bá ti yẹ̀ wò tó bá ti bọ́ sí abẹ́ ìdáná kó ní bàbá kò sọ̀rọ̀ ńbẹ̀ èyí tọrọ wà ńbẹ̀ ní sọdá àti èmi àti ìyàwó mi àjọmọ yanjú yẹn ìyẹn ṣe é yanjú lórí bẹ́ẹ̀dì ìyẹn ṣe é yanjú áfítà àti ẹnfọmọlẹ́yìn ìyẹn ò sì ní nǹkan kan ṣe pẹ̀lú pé kẹ́ ẹ má sùn mọ́ra yín pẹ́sẹ́ ẹ̀ bá tí ì sàn án. kódà obìnrin mi àmọ́ sọ pé ẹ máa wà fà yìí o ẹ máa wà fà yìí o láti gbó ti fẹ́ mi tí mo ti bímọ márùn fún un. wọ́n ń pè nílé wa pé kó wá dáná kè é dáná o lọ wọ́gi lé dáná nó ìdáná kò sí ìdáná tó ti gbọ́. ohun tí wọ́n fẹ́ gbà ní sọ̀dáàkì lẹ̀sìn sọ pé ká fún ọ ìwà ṣe àlàyé lórí sọ̀dáàkì yẹn àmọ́ tí mo fẹ́ sọ lórí ẹ̀ lálẹ́ ni wípé ká wá sọ pé bàbá rẹ ti fà ọ́ fún ọkùnrin yóò wá tí ì fún ọ ní sọ̀dáàkì kò sọ ìbálòpọ̀ di èèwọ̀ láàrin yín ẹ máa gbádùn lọ ẹ máa bí ń sòrò ọgọ́ tó bá wù yín ẹ̀gọ́ jókòó sẹ́rántébù àfà sọdá àti agbọ́ pé ìdáná ẹ̀sìn lọ́wọ́ sí i kò sínú kurani, kò sínú àdìsí sọdá àti sí bẹ́ẹ̀nu kùránì tó tún bẹ́ẹ̀nu àdìsí ànábì ìjọ ò lẹ́yìn bóòlù ẹ̀sìn fẹ́ ṣe yín báyìí èmi mo ti fẹ́ bímọ tán yìí ìwà nìyẹn ṣé yẹn ni ẹ̀ ń tó ṣẹlẹ̀ ni pé. Mo, ń mo ní kí n fún ọkọ kárẹ̀ ọ balẹ̀ ni so ń gbà rẹ sì ti balẹ̀ ní ìsìn kí ló fẹ́ gbà lólùfẹ́ n tó ń fẹ́ gbà mo ń fẹ́ gbà lásìkò tá a wà yìí ẹ jẹ́ n wo ẹ fún mi ní three hundred thousand at least mi lè ra aṣọ mẹ́rin mi lè ra bàtà mẹ́ta mi lè ra ẹ̀gbọ́ ọwọ́ mi lè ra ẹ̀gbọ́ ọrùn gbogbo nǹkan tẹ́ máa fowó rà náà nu and ah three hundred thousand ní àsìkò covid nineteen yìí ah, ọ̀wá jẹ́ fún two hundred ah ìgbà two hundred o tẹ́ bá lè fún mi two fifty ok two fifty ẹ̀ ok kò sí problem but two fifty yẹn ìlẹ̀sánlẹ̀ kan o instrumental ni o ẹ̀ẹ̀mejì máa san o ah ẹ̀ẹ̀mejì ọjọ́ ẹ̀ẹ̀mejì àbá o ẹ̀ẹ̀kan ni ẹjọ́ jẹ́ o ah yóò jẹ́ ẹ̀ẹ̀mejì ìwọ náà mọ̀ pé òṣòwò ń ta ọ̀dà ọjọ́ wo ni alákọ̀ọ́kọ́ wọn kọ̀ déètì sílẹ̀ àmọ́ǹtì yẹn wọ́n á kọ ọ́ lẹ̀ déètì tí ó sanjọ́ tí ó sanwó àkọ́kọ́ wọ́n kọ ọ́ lẹ̀ déètì tí ó sanwó kejì wọ́n kọ ọ́ lẹ̀ àwọn méjèèjì wọ́n á sáyìn ìyàwó ní evidence tiẹ̀ lọ́wọ́ ọkọ náà ní evidence tiẹ̀ lọ́wọ́ torí ó lè díjọ́ kejì kọ́kọ́ ó kú tọkọ bá sì lọ kú pẹ́rẹ́ sẹ́rí two fifty yẹn tí wọ́n ti jọ fẹnukù lé lórí yẹn wọn ò gbọ́dọ̀ mú nǹkan kanú dúkìá ọkùnrin yẹn títí wọn ò fi kọ́kọ́ yọ two fifty yẹn kúrò ńbẹ̀ nítorí wọ́ọ̀ ti two fifty wọn yọ kúrò ní dúkìá ọkọ rẹ̀ torí pé ọ̀ràn yẹn ni ọ̀ràn yẹn ọlọ́run ni ọ gbọ́dọ̀ gbé lọ́ọ̀run ìyẹn ni ẹja ṣiṣẹ́ tọ̀ àwọn ọmọ kankan nípa ìdáná àṣìfẹ́ gbọ́n ti ń jẹ́ ìdáná ọlọ́run tiẹ̀ jẹ́ kí n bá wọn dáná tèmi láyé tèmi torí pé ntú gbọ́dọ̀ gọmọ lẹ́yìn ìgbà tẹsí ti sọ pé kò sí síńjẹ dáná wọn wá ń pariwo ìdáná ebi inú ìwé yorùbá mo ti kà dáná inú ìwé yorùbá inú ìwé ìwé àṣà <laughs> àṣà àti kìnnì kan yorùbá àṣà àti ṣe yorùbá mi ò kánú kùránì mi ò kánú àdìsí èyí tí mo kánú kùránì àtàdìsí ni sọdá àkì ìyẹn lèmi fẹ́ lò ìyẹn ni kájọ máa lò gẹ́gẹ́ bí mùsùlùmí alọ́ọ̀fù wá sí kùngẹ́rì tó di lọ́la. Aha so mo ti dáhùn béèrè ẹni ìtàn o so ọ̀rọ̀ mọ́sálà sọ̀dá kì í màá wá wáyè láti sọ yẹn ní ẹ̀kúnrẹ́rẹ́ àti àwọn ìbéèrè míì tó bá tún wọlé subhanaka allahumma wa bihamdika ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh ká gbìyànjú ká ṣíà programu yìí fún àwọn èèyàn.